kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eré tí mo kọ́kọ́ ṣe nineteen sixty five Rabiatu dance drama. mi ò di tó fi fẹ́ràn ẹ Ìdòwú Phillips mi ò di tó fi fẹ́ràn ẹ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ mo sáré pé jésù fẹ́ràn ẹ ẹ pariwo wípé olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi lórí yorùbá olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi torí pé kò sẹ́ni tá a lè fi ṣàkọwé rẹ̀ o ẹ tóbi gbogbo ẹ̀yin ti dẹ́rìn mélòdì gbogbo yín mo kí lẹ́yọ̀ kọ̀ọ̀kan bàbá mi Abosomide Dubai láwọ̀ yìí lágbẹ̀yìn ọba àwọn ọba ọba tí ò jẹ́ akúkú òjijì láyé wa àwọn kan ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ń jìyà ìmọ̀dí ọba tí ò jẹ́ ká dúpẹ́ tipátipá bí wèrè bá rẹ́ni tó ti kú á máa yin ọba àwọn ọba. nítorí tí o bàbá tẹ̀mí ó kàn mí. sáré mi wá. ó ti di biribiri. èmi o. ó yí biribiri. èmi kan ní o. gbogbo Yorùbá. ó yí biribiri. èyí o. program bàbá yẹn program yìí tán. àwọn o. Yorùbá ní àkúrà. ìṣọ̀kan. àwa ládùn tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn bí gòǹgò ìlú ṣe fi ẹ̀yẹ ìlú hàn bẹ́ẹ̀ làwágùn wà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ìràwọ̀ òṣèré olórin àti adẹ́rìnpòṣónú. ẹyẹ méjì kì í jàṣà Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé ẹ máa ní àǹfààní láti jẹgbádùn onírúurú ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáyé. ìgbádùn yìí ló jẹ wá lógún àwa ṣetán láti là lọ́ọ̀yẹ̀ nípa àwọn ohun tó kù díẹ̀ káàtó nínú orin àti sinimá wa. èyí kì í ṣèjà ṣùgbọ́n ká lè ṣàtúnṣe ni. àṣàyàn òwe Yorùbá ò gbẹ̀yìn pẹ̀lú ìtumọ̀ tí ó fakọyọ àti ìtàn ìṣítí nípa àwọn akọni ènìyàn káàkiri ilẹ̀ adúláwọ̀. kí la rí gbọ́ unlimited ẹ jẹ́ ká ṣe fàájì jọ. It's a new day, it's a new dawn. I woke up just by His grace, full of blessings. Màmá olóríire, màmá tó wọ sẹ́fẹ̀tì, màmá tó lọ kán lẹ́yìn, àkùnwọ̀n yí ẹ̀. kí ẹ̀mí mọ̀mọ́ wa gùn ìgbà tí mọ̀mọ́ ní 1965 làwọn ṣe fíìmù àwùjọ ẹ̀dí kódà mọ́ mi gan ọ̀jẹ̀ sí làlákùn ilẹ̀ bírú so ẹ̀ ní parí láíláí mọ̀mọ́. ìjì mo jí mo gbogbo ẹni tó bá ti ṣe dáadáa sẹ́ gbogbo ọ̀nà tó tá a ní ká máa ṣe àjọ̀dún màmá yìí ká máa ṣe láti ìsìn títí tó máa fi wọ December wọ́n tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ wọn láti ti 1942 màmá wa ṣiṣẹ́ kò ń ṣe pé 1942 tó ń bẹ̀rẹ̀ náà náà bẹ̀rẹ̀ wọ́n bọ́ sórí orí ìtàgé o wọ́n ti ṣiṣẹ́ àwọn tó ń tọ́jú èèyàn tá a mọ̀ sí nọ́ọ̀sì wọ́n ṣiṣẹ́ yìí for more than bíi around nǹkan bíi forty five years àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tó wọ́n á ṣe wọ́n rìtáyà wọ́n wò pé ah, eré yìí náà tí n bá tiẹ̀ ń lọ tó máa lọ sọ́sìpìtì tó máa tún dé náà baálé mi ń ṣeré lórí stage ẹ jẹ́ kémi náà kí n súnmọ́ wọn kémi náà wo báwọn náà ṣe ń ṣe látara bẹ́ẹ̀ wọ́n ní nǹkan téèyàn bá mọ̀ ọ́ ṣe tó bá gbìyànjú tó ti mọ́ àdòdìdì màmá náà wá bẹ̀rẹ̀ wọ́n bọ́ sórí orí ìtàgé ìgbà tó ń ṣe nọ́ọ̀sì kò séèyàn mélòó ló rántí pé bàbá máa ń ṣe nọ́ọ̀sì wọ́n mọ̀ wọ́n ṣiṣẹ́ dáadáa nígbà tó di pé wọ́n bọ́ sórí orí ìtàgé wọ́n wá di nǹkan tí kí ni tó kàn kárí ayé tí gbogbo èèyàn mọ̀ àwa àkà nínú ìwé ìtàn nínú màmá gbogbo ẹ̀yin obìnrin lẹ́ni gbogbo obìnrin tí ò bá lè ní faradà tí ò bá ní fọkànbalẹ̀ nílé ọkọ ó ṣíọ̀ pé irú wọn kò lè wọ́pọ̀ tó lè jèrè ọmọ tí a bá ní ká wò màmá náà á rí nǹkan kan sọ nípa ayé wọn náà àti bàbá á rí kà nínú ìwé ìtàn pé látìgbà tí bàbá ti lọ tán ti jáde láyé màmá jẹ́ kan nínú àwọn eléré orí ìtàgé tó lè jáde pé ń jọ́tọ̀ kọ mi tí ò ti sí mọ́ láyé o kò sọ́kùnrin kan tó lè sọ fún mi pé èmi àtòun ẹ tiẹ̀ ṣe ẹ̀ lẹ́ńbẹ̀ rí àwòkẹ́ àwọn eléré orí ìtàgé bákan náà ṣe ń ṣe àdúpẹ́ fún wa ọlọ́run tó ní kẹ́ mọ́ rìn látàárọ̀ tẹ́ ẹ tún mọ́ rìn dàsìkò yìí ọlọ́run ò ní ká yín kúrò ńlẹ̀ láéláé gbogbo ibi tí oore yín wá dé àwọn ọmọ yín ọlọ́run àjẹkí tí wọ́n jù bẹ́ẹ̀ lọ. ṣàgbẹ́ tó bá bula òun kẹ ọ dàbí ọba Yorùbá ẹ ti understand àwọn èèyàn ní kò sí ta mú wáyé kò sí ta mú lọ kì í sọ̀rọ̀ tó kọlà ẹgbẹ́ tó kọlà kò múlà wá kò múlà wáyé a dẹ̀ máa múlà lọ ni ọlọ́run jẹ́ kí ẹ̀mí mọ̀mọ́ wa gùn ìgbà tí mọ̀mọ́ ní nineteen sixty five làwọn ṣe fíìmù àwòjẹ tí kódà mọ̀ mi kì í ọ̀jẹ̀ tí làlákùn lẹ̀ bírù mi so ẹ ní parí láíláí mọ̀mọ́ dábàá ń kó mọ̀mọ́ sí àtúnlẹ̀ sọ pé afẹ́fẹ́ mọ̀mọ́ ẹ ti ràn yá yẹ ebi ò tiẹ̀ believe tí wọ́n bá sọ pé mọ̀mọ́ wọ ìyá ike young lójúju kódà gan mọ̀ mi gan tí ẹ fẹ́ gbójú wọn lọ ẹ ti ràn stand ọlọ́run ní jẹ́ parí láíláí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń èmi fúnra mi máa ń láìkì fíìmù yín mọ̀mọ́ dẹ̀ ń ṣe ìyá dáadáa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe fíìmù ẹlòmíì àkànṣe rẹ̀ dáadáa àwọn ọmọ náà máa lè káàkiri máa bá sùn àbá aláìfà rẹ̀ jẹ́ àwa tètè gbó oko dẹ̀ máa ń gbóyàn ni bọ̀mọ̀ ẹ̀yà oko máa ń gbóyàn ọ máa ń gbóyàn oko máa ń gbóyàn bọ̀mọ̀ mò ń lora wọn nílòkulò ẹ ti understand mọ̀mọ́ kíp ara ẹ̀ ọlọ́run níjẹ́ parẹ́ láéláé ẹ ṣe hundred ẹ ṣe na ẹ one and something nífẹ̀ẹ́ kẹ́ ẹ two hundred tẹ bá ṣe two hundred wọn a máa sáyé lóru o tẹ bá ti lo bí one fifty one sixty fi yókù lẹ̀ ẹ pẹ́ láyé dáadáa mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi tó wà ń bí ọlọ́run jẹ́ kẹ́mi yókù ìgbàdẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní ìbàdàn ń díje ẹ ti ń kokù báyẹn ẹ ní àwọn oògùn máa ń sọ tiwọn pé oògùn ń díje àbí Ọ̀yọ́ state ń díje lẹ́ẹ̀kẹ́ mọ́ sọ. kọ̀yẹ́kẹ́ máa sọ ma ìbàdàn indigene ibadan ìbàdàn nìkan ló ni ọ̀yọ́ state jọ gbogbo wa náà inu state dájọ ní ìbàdàn ní mọ́kànlá ni gbogbo yòókù so tẹ bá fẹ́ ma sọ pé ọ̀yọ́ indigene ẹ mo sọ yẹn o because because tẹ bá wà mí kẹtẹ bá ní ìbàdàn indigene ẹ̀yin ìbàdàn nìkẹ́lẹ́ mo se meeting kì í gbogbo ẹni tó bá ti jọmọ Ọ̀yọ́ state náà gbọ́dọ̀ wà ń bẹ̀ Ìbàdàn lè dádúró láìsọ láìsí gbogbo Ìgbòho Ṣakí kankan Ìgbẹ́tì wọn lè dádúró náà ṣètò understand Ọlọ́run níjọ́ bàjẹ́ dandan ni so nísìnyí tí Ṣèyí ń ṣe gọ́vnà ó fi Ìgbòho ṣe dẹ́bùtì ẹ̀ Ṣèyí ò lè sọ pé òun Ìbàdàn òun ṣe gọ́vnà kóun tún fi Ìbàdàn ṣe dẹ́bùtì kan possible ó gbọ́dọ̀ mú Ìbàdàn kó mókè Ògùn sí ni ẹ ti understand so a máa sọ pé ọ̀yọ́ indigene ọlọ́run ní jẹ́ kọ́yọ̀ state bàjẹ́ tí ọ̀yọ́ state ò bá bàjẹ́ ogun state ò ní bàjẹ́ tí ogun state ò bá bàjẹ́ gbogbo state ilẹ̀ yorùbá pátápátá ò ní bàjẹ́ state ilẹ̀ haúsá lè bàjẹ́ kọ̀ọ̀kan wá but kí state ilẹ̀ yorùbá sàmú bàjẹ́ so ọlọ́run ní jẹ́ kí gbogbo ilẹ̀ yorùbá pátápátá bàjẹ́ ọlọ́run bá tó wá dá èyí bàbá mi àti ìdọ̀ẹ̀fìmọ̀ nàìjíríà lẹ́kí ilẹ̀ yorùbá sàmú bàjẹ́ so torí pé nísìn tá bá ní kí nàìjíríà má bàjẹ́ à ń gbádùn nàìjíríà jura wa lọ wọ́n ti bọ́dà nílẹ̀ yorùbá wọn ò ti bọ́dà nílẹ̀ haúsá o lè sọ lẹ́nu wíyẹ wọ́n ti bọ́dà nílẹ̀ yorùbá àwa ń jẹ ráìsì olókùúta haúsá ń jẹ ráìsì tó da àdèwà náà kí nàìjíríà mọ́ bàjẹ́ nàìjíríà ti bàjẹ́ ti pẹ́ náà ẹ ti ka sòdodo fúnra wa tàbá dómi kan tàbá ń tanra wa a kàn jókòó àmọ́ parọ́ fúnra wa a ní ẹ kí nàìjíríà mọ́ bàjẹ́ ok now ọmọ yorùbá mélòó ló wà níjọba nàìjíríà Allah ní first president ẹ ṣàtàyà extra tire ni fast on anything fast extra tire tójú sí ọ̀bá bàjẹ́ a lè gbẹ́sà sí ìgbà tó sì bàjẹ́ ó sòfin tí Buhari dé ó dá gbogbo ẹnu ó sòfin míì mo lè ṣe mo lè sọ lẹ́nu ìwé because kò sí nǹkan àmọ́ Nàìjíríà jọ gbogbo wa nà án mo dẹ̀ fi láti sọ̀rọ̀ so Ọlọ́run ní jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ tílẹ̀ Yorùbá ó bá bàjẹ́ ìdí ẹ̀ state ẹnìkọ̀ọ̀kan wà nílẹ̀ Yorùbá ò ní bàjẹ́ tí state Yorùbá bàjẹ́ local government wò ní bàjẹ́ ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan wò ní bàjẹ́ àlùbáríkà mọ̀mọ́ tí ó wá ṣe àdúrà ń bíbà yìí torí pé ọlá mọ̀mọ́ gbogbo àmọ́ ọmọ fi tọ́ kọ́lọ́ jẹ́ kémi ní òtún gùn lẹ́mìí bíi ti mọ̀mọ́ ẹ ti understand so tábà wá ti ṣàdúrà fún àwọn bàbá wa tán dó tán á wá ṣàdúrà fún bàbá wa bàbá olówó bàbá mi sìn mi rí wọn rí àwọn náà ṣẹ̀ṣẹ̀ rí mi rí ni bàbá olówó àti wà tipẹ́ segmate ọmọ mi ni ọlọ́run ní jíkẹ́tẹ́ nìkọ̀kan yín bàjẹ́ ń bí báyìí ìkójọpọ̀ wà yìí ọlọ́run máa jẹ́ kó máa wà bẹ́ẹ̀ torí pé bíbélì ni tí n bá gbọ́ pé ẹ jẹ́ ká lọ sílé olúwa onínú mi máa ń dùn tí n bá ti gbọ́ pé àwọn yorùbá wà níbi kan tájọ sọ̀rọ̀ inú mi á dùn a lè fẹ́ràn ara wa ṣùgbọ́n táwa yorùbá bá ní nǹkan táwa ti tábà ti ń pọ̀ nǹkan wa lé àmọ́ máa nílọ síwájú ni olóbùkọ ọmọ yorùbá rí yorùbá ẹgbẹ́ ọmọ jára nkè tí ibo rí ara òkè kedu ọdín ma wọn sì fàájì lọ ni tẹ bá ń lọ lójú ọ̀nà tọ́lọ́pàá bá dáńdó tẹ bá sàwúsà tẹ bá káwúsà ni ọmọ àfihàn lẹ̀ ni kò sí ní tẹ́lẹ̀ sí àní kò máa lọ bọ̀tọ̀ bá sọ yorùbá sí ẹ̀ haúsá tó bá kọ́ aranjúmọ́ adúlé ọlọ́run ni o tẹ bá gbogbo nǹkan tá à nàìjíríà ń sìn haúsá man fara wọn lọ́wọ́ síbi tó bá dání àwa yorùbá la máa ń sára wa ní canvas yorùbá máa gbéra wọn lẹ́sẹ̀ ni àmọ̀ jarankara àmọ̀ búra wa àmọ̀ sẹ̀sẹ̀ ara wa wáyé tó jẹ́ pé tí yorùbá kan bá da ẹ̀yin ò sí sọ́pọ́ọ̀tì ẹ̀ táwùsá kan bá da ni ránkàdédè ránkàdédè wọ́n mọ̀ sọ́pọ́ọ̀tì ara wọn ni so irú nǹkan tí mọ̀mọ́ ń ṣe ní ìsìn gbogbo ọmọ àlẹ́ yorùbá lọ́mọ àwọn mílíọ̀nù ni wọn ò ní dùn sí náà ẹ̀yin yorùbá kẹ́ kóra ẹ̀yin jọ ẹgbẹ́ mọ̀mọ́ lárugẹ so kí wá ń tèmi tèmi náà ní dómẹ kájọ ṣe àwàdà pẹ̀lú mọ̀mọ́ kọ́lọ́njẹ́ kẹ́mi tèmi ní ògùn gbogbo ọmọ yorùbá ti ń bẹ ní òkè òkun ọlọ́run bá jẹ́ ká kéré òkú délé gbogbo ọmọ yorùbá tí ń bẹ nílùú yìí ọlọ́run jẹ́ ká kéré òkú délé ẹ ní kùsùlù ẹ ní dààmú ẹ ní rí wàhálà because kálukú lọ́mọ tó lé débì báyìí ọlọ́run bá tó wá ọmọ tó mú yín débì ajẹ́kẹ́ múre tẹ́ wá wá ẹ múre lọ sílé ẹ ní parẹ́ à ní kú láéláé àríra pẹ́pẹ́ àrímọ̀mọ́ pẹ́ àjọbára wa sí pẹ́pẹ́pẹ́pẹ́ àlùbáríkà àwọn bàbá wa tó wà ń bí àlùbáríkà gbogbo ọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti gómìnà wa àtàwọn ọ̀yà tó wà ń bẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ wa ò ní bàjẹ́ torí pé ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ máa ń dúró lákọni ṣẹ́tì understand yá wọ́n máa ń kọ́pì wa ni Sunday Igboho tó wà lọ́yọ́ nsì kò sí lógun state kò sí ní Lagos state Sunday Igboho Ọ̀yọ́ state ló wà ìlà bù yìí sìn so tẹ bá fẹ́ mú Sunday Igboho mi lóògùn ẹ mọ̀ try ni yọ mọ̀ gbìyànjú ni kò lè jọ mí ọlọ́run jẹ́ olùwọ́ bàjẹ́ láíláí thank you so much. I just want to hear something. Ambrose, show me the Ambrose, Ambrose, Ambrose, Ambrose, Ambrose jọjọ. Yorùbá in diaspora. Ìṣọ̀kan. Jọjọ mi ni. Ìṣọ̀kan. Ẹ jẹ́ pé sallallahu alayhi wa sallam. A kí Ọlọ́run. Ayé ànábì wa Muhammad. A dúpẹ́ fún Ọlọ́run ọba. Ọba tó ní wípé kí adájọ́. Ẹ dákun tó mọ̀ ẹ dákun jọmọ torí Ọlọ́run àdúrà là ń ṣe torí Ọlọ́run please ọba tó ní pé kí adájọ́ ti àná tó yẹ wá àtúwá adájọ́ tèmi náà Ọlọ́run tún ní kó yẹ wá àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run tí ọba tí ò ní wípé ọjọ́ tàná kó jẹ́ ọjọ́ ìbànújẹ́ tó tó wá jẹ́ jọjọ́ tèmi náà kó tún jẹ́ ìbànújẹ́ àdúgbò fún Ọlọ́run ọba náà. àwọn aláàjì wa Abdulwasiu Alabi Pasuma. torí pé tá bá wo gbígbé kí wọ́n ń gbé ya yìí káàkiri àyà ti lè máa ṣe kínní láti yejọ́ yìí tipẹ́tipẹ́ bọ̀ ẹni tó jẹ́ kó hàn síta òun náà ni àwọn alájò alabi pasuma ọlọ́kọ́ ṣe fún bàbá náà a ṣe dáadáa fún wa wala la ilaha illallah wa wa muhammad ẹlẹ́ẹ̀kẹta ni gbogbo àwa tó jẹ́ wípé a ní ìjókòó kó ṣe ojú wa tó ṣe gbogbo àwọn yorùbá forum Eh, yorùbá diaspora nínú UAE tó jẹ́ pé ní UAE tá a gbé ètò tòní tá a gbé wá tọ́lọ̀ ní tí òní náà kó ṣeé ṣe ọlọ́ba ṣe dáadáa fún wa ọbẹ̀ rẹ̀ president àti gbogbo àwọn àkóso executive wa àti OPU ni àti ìbàdàn diaspora ní gbogbo wọn pátá ọlọ́ba àṣẹ dáadáa fún gbogbo wa wàlálà àti ìbàdàn indigi ọlọ́ba àṣẹ dáadáa fún ọlọ́ wàlálà ìlà ìlàlà wànábíwá Muhammad wàlálà hólà wàlá kúwátà. ẹlẹ́ẹ̀kẹ́yìn ni inú àwọn tí a tún ṣàdúrà fún òun náà ni ìyá wa bígì ọlọ́ba àṣẹ dáadáa fún iléeṣẹ́ bígì ọlọ́ba jẹ́ kó bàjẹ́ wala la ilaha illallah wa nabi wa muhammad wala la wala quwwata illa billahi al-azim tó ẹwọn ẹ̀ǹtí àwa ṣe àdúrà fún tọ́jú special beta torí ẹ̀ jókòó òun náà ni àwọn ìyá wa ìyá rainbow tọ́jú yìí pé tí a bá wo ayé inú oore tọ́lọ́run ṣe fún ìyá náà wàláhì àásìn ó kéré nú àwọn ìyá tọ́lọ́run máa ń ṣe fún torí pé tá a bá wo ìyá yìí tá a bá wo ìgbà tí wọ́n ti ń bá ilé ayé bọ̀ a rí i pé kò sí ni pé ọpẹ ni ọrọ wọn já elétọ̀fù nínú èèyàn nínú ayé tó yẹ wípé tẹ́ ẹ bá wò ó wípé à ah, kí leléyìí ṣe kí ni tí ń dá lára nínú ayé a máa bá níbi àdáradá ni ọlọ́run ọ̀bọ̀ ò wá ní ká bá àwọn ìyá wa níbi nǹkan kí nǹkan níbi nǹkan náà ni ó fi jẹ́ wípé gbogbo ayé náà fi ń sẹlibireti wọn torí pé wọ́n ṣe é fi yangàn nínú ayé afẹ́ ẹ̀lẹ́kọ̀ọ́ oúnjẹ kan wípé ìtàlámìyẹkùn mórùsì ní عن الفضل الإنسان سميته طفلا وما تنفع الأعوام إن تهدؤ أه؟ ولن تستفيد في إن علما ولا فضلا téèyàn bá wà nínú ayé tọ́jà yìí pé èèyàn ń kà yìí pé mo pé ọdún kan mo pé ọdún méjì mo pé ọdún mẹ́ta mo pé ọdún mẹ́rin tí yàrá fi wá dé seven seventy seven seven years nínú ayé tó wá ń kà tó wá ń kà tọ́jà yìí pé ànínífọ̀tìlì wọn lè rí tẹ́pẹ́ ẹ̀dá kan wọn ẹ̀dá ohun tí wọ́n ka ọjọ́ ìbí rẹ̀ tí ò lè rí nǹkan tọ́ka sínú ayé pé ní tí mo àṣìfù ní ní tí mo àṣìfù ní ní tí mo gbé lára ní ní tí mo dára ní nínú ayé ah, àní nífọ̀tì ìsánú sàmẹ́tù tìfúlà kápẹ́ ẹni ẹni ọmọ èké ni. tó rí nǹkan àṣìf pé tí mo kà nínú ayé mi tí mo fún táyé tí wọ́n ń polongo mi káàkiri lẹ́nu níbìbà níbìbà mo wá ṣe fáàrí pé mo ń sọjọ́ bí tó o bá ń sọ fún ọjọ́ bí tó rí nǹkan àṣìf nínú ayé is nothing eléyìí ṣe ó sì padà eléyìí ni ọmọ èké ni. ọmọ táfàwọlẹ̀ àwọ̀mù iná tàwùdúà kò wá sí nǹkan nínú àǹfààní <laughs> kò wá sí àǹfààní nínú ayé téèyàn bá ń kà á nínú ayé gbọ́dọ̀ mo pé ọjọ́ báyìí mo pé ọjọ́ báyìí mo pé ọjọ́ báyìí nínú ayé tọ́jà yí pé èèyàn àǹfààní ń bẹ̀ wò yá wa rainbow nínú ìgbésí ayé wọn tán bá ń ka méní méjì wọ́n rí gbogbo nǹkan tí wọ́n ṣe kíni tí wọ́n àṣìfù nínú ayé ọlọ́kọ́nà àníbọ̀ Muhammad kọ́ bí ẹ ṣe dà nínú ayé yìí náà táyé ń pè yín káàkiri o wọlá láìlà ìlàlà gbogbo àwọn tí wọ́n ń rọ kika yín pátápátá tí wọ́n ń rọ kika yín tí wọ́n ń tẹ̀yìn káàkiri pé ìyá rẹ̀ bòní ìyá rẹ̀ bòní ọlọ́run má fi yín dójú tì wọ́n ọlọ́run mọ́fẹ́ yín náà dojú tì wọ́n ọlọ́run gbogbo àwọn tó wá láti Nàìjíríà ṣe dáadáa fún wọn wàlá gbogbo àwọn àlejò wa pé tó olórí wa nílùú yìí ọbẹ̀ gbogbo wọn pátá ọlọ́run bá ṣe dáadáa fún yín ọlọ́run olórí wa olórí àwọn ọmọ ìbàdàn bàbá tó jẹ́ pé bá sọ ọ́ tìrìmù sí yù ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn wàlá láìlà ìlàlà wà nábì wa mahama opu ọlọ́run má jẹ́ kó bàjẹ́ wàlá láìlà ìlàlà gbogbo wa ká ṣe amínà ká ṣe amínà ká ṣe amínà ká sọ pé amínà àwa tọrọ fún gbogbo àwọn olórin wa alhaji wa Pasuma ni. bọ̀dà mẹ́dọ̀ dáre mẹ́lòdì ni àti dírẹ́fà ni àti gbogbo wa gbogbo àwọn kọ́mpìnì tó tẹ̀lé ìyàwó àti kí la rí gbọ́ ọlọ́ba ṣe dáadáa fún yín ọlọ́ba ṣe dáadáa fún yín ọlọ́ba ṣe dáadáa fún yín iléeṣẹ́ kí la rí gbọ́ má jẹ́ iléeṣẹ́ platform gọ́tò platform ọlọ́ba jẹ́ kó bàjẹ́ iléeṣẹ́ Alabi Pasuna ọlọ́ba jẹ́ kó bàjẹ́ iléeṣẹ́ nìkọ̀ọ̀kan iléeṣẹ́ ọlọ́ba jẹ́ wala ولا بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشاهم وصار إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسوهم وتبعوا ديوان الله والله سبحانه العظيم الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين Àmín. a ní onígègé àrà the live wire of Yorùbá in diaspora ẹ̀yẹ méjì ó ń jàṣà aláàjì wa Kabuki Ojúlárí. a tún ní pé a tiẹ̀ fẹ́ ṣe nǹkan nínú Yorùbá in diaspora àwọn wo náà ń ṣètò lórí díndínta ayé ń jẹun ṣé oúnjẹ yín ní NAFDAC number ní irú bá yẹ fẹ́ wà wọ́n ti wá ṣe investigation lórí oúnjẹ bíkì pé nǹkan tá a fẹ́ jẹ lálẹ́ ṣé confam ní sọ́ríjìnà ni a èèyàn méjì tí ò ju brọ́dà wa Alhaji Abijelil decoded. bákan náà àwọn akápò ẹgbẹ́ wa gbogbo ilé tá à ń ṣe tá a bá jáde tó bá wọlé bó ṣe ń wọlé bó ṣe ń lọ àwọn tí wọ́n wà lọ́yẹ̀ tó kí tọ́ bá ti fi chẹ́ẹ̀kì ilẹ̀ tí president bá ní àbá olóye fẹ́ jẹ́ tọ́ bá sì sí chẹ́ẹ̀kì wàhálà dé nìyẹn brother wa engineer the princess Doyin prince àtàbà ti ní prince ẹ jẹ́ máa understand ẹ máa confusion lẹ̀ ẹ́ prince Doyin Oluga, prince Doyin Olúga ìdá igbákejì wọn brother wa Alfa Sharafdin the two in one àwọn náà kan ní PRO fún Yorùbá in diaspora and is the vice coordinator of OPU. The Imam himself, our Afa, Brother Adam. Bákan náà, a in our midst the chief whip of Yoruba in diaspora. Àwọn kan náà ni coordinator of OPU, Engineer Egin. Ní abẹ́ bẹ́ẹ̀, wọ́n behind the success of a man, there must always be a woman tẹ bá rí àwọn executive tó bá ń dán tó ń rìn tó ń jáde àwọn èrò mi wọn tó wà ní ẹ̀gbẹ́ wọn a rí ìyá wa yèyé oge madam afilaka bákan náà ìyálájé ìyálájé dà ọbísì our elder alhaji tajudeen ọwà ń bẹ bákan náà gbogbo nǹkan tí à ń ṣe tẹ́ bá rí wa lórí afẹ́fẹ́ lórí facebook ni lórí instagram ni lórí telegram ni our the pen behind our demonstration our one and only madam Bola. ẹ bá dìde so èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín òun náà igbákejì akọ̀wé ẹgbẹ́ wọ́n máa pe orúkọ tèmi ní Ìṣọ̀lá ẹ ṣeun gan. kí n gbóhùn lórí afẹ́fẹ́ àti máa rí àti máa ń gbórúkọ kan ah, ẹni tó máa ń sọ̀rọ̀ lórí rédíò wọ́n máa Ambrose ṣé ègúnlẹ́ni ni ṣé Ìgbò ni ọmọ ìlú wo ni bọ̀tẹ́ bá tiẹ̀ rí wọn ẹ̀yin náà máa ṣàlàyé bóyá Ìgbò ni wọn bóyá Yorùbá ni wọn ẹ̀ ṣàlàyé fún wa ń bẹ̀ I want to honour my brother Ambrose Ṣómídé ẹ bá dìde thank you very much thank you. bákan náà a pè the representative of Olúbàdàn in our midst wọ́n ní ọba Ìbàdàn abálógun Ìbàdàn ọba ìlú kan ni balógun Ìbàdàn ọba ìlú kan ni so I will call on my father our role model the representative of our kábíyèsí of Olúbàdàn Alhaji Teslim baba olówó the Basọ̀run tirimisi lábẹ́ bẹ́ẹ̀ a máa pe brother wa náà our excellency the checkmate ẹ bá dìde kẹfà wọn lé. Kabir, so gbogbo àwa tí àwa bá wọn jáde náà a tún gbọ́ mo rí pé ẹgbẹ́ kan náà bẹ̀rẹ̀ náà táwa ti máa ń gbọ́ ọjọ́ tí mo ti rí brọ́dà nǹkan ń lọ nǹkan ń lọ brọ́dà Sunday Igboho ẹ má bínú ẹ bá wọlé ẹ bá fara wọlé ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bá wọlé àwọn kan náà fún wa ní ìṣọwọ́ takasúfèé tá a fi ṣe tá a fi mira wa tá a milẹ̀ ń tá a ṣe gbogbo ẹ̀ à pe brọ́dà wa olóhùn yọ̀ọ́yìn náà Dìdáre Melody ẹ bá kílé you welcome thank you ohun náà ò ní bàjẹ́ so a máa sáré pé brọ́dà wa ló ń bọ̀ yìí o Sunday Igboho ṣe ti gbọ́. tẹ bá ń gbọ́ akọni akọni lẹ́pẹ́ tẹ́ fi dẹ̀ lálẹ́ ha gàràgà. ẹ kú iṣẹ́ ẹ kú àdúró tì wá. àkọ́kọ́ ọpẹ́ mi fún ọlọ́run ọba lórí mọ̀mọ́ wa tí wọ́n ṣe ìjókòó yìí ní pàtàkì fún wa lẹ́nìí ni mọ̀mọ́ wa madam Phyllis Rainbow ìyá Rainbow tí gbogbo àmọ̀ sí ìyá Rainbow lájọjọ́ ti pẹ́ kódà lómìn kan tó dáyé la ti ń gbọ́ Yarebo Yarebo ẹlòmíì tún dàgbà tán àtúmọ̀ ní Yarebo náà ni ọlọ́run tó wá ṣe wọ́n ní aṣíwájú dáadáa tó ṣe wọ́n ní àwòkọ́ṣe rere nínú àwọn ọmọ tí a jẹ́ Yorùbá olófà tí irú ìjókòó náà lálẹ́ yìí tó fi wá bí adẹ̀dúpẹ́ fún ọlọ́run ìjókòó yìí kó mọ̀ ṣe lájìmọ̀ fún ọlọ́run a ti tọrọ síwájú ọlọ́run mímọ̀ láti mọ ìyá yìí ìyá yìí kó tó di àsìkò yìí láti ń gbórúkọ wọn ní dáadáa àìní jẹ́ dáadáa mọ́ ọlọ́mọ fi ṣàdánwò fún wọn. gbogbo apáta náà la fi orú ìyá yìí à ń fi wọn tọrọ níwájú ọlọ́run kọ́lọ́n jẹ́ kẹ́mi gbogbo àná ogun torí bíi tí ayédélé ní tí èèyàn bá fi lò títí tó fi tó dé seventy wọn á ló gbìyànjú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìyá yìí ẹ̀ ṣe eighty ẹ̀ ṣe ninety ẹ̀ ṣe hundred ẹ̀ ṣe one ten ẹ̀ ṣe two hundred lágbára ọlọ́run lágbára Èdùmàrè dáadáa òsì lẹ́yìn náà wọ́n ní tí okùn oníkù títí títí kó mọ̀ níbi tó ti wá ta ló fa sábàbí ìjókòó yìí tó fi jẹ́ ká mọ̀ pé gbogbo ara mọ̀ pé àwọn wo fíìmù Ìyá Rainbow Ìyá Rainbow ọ̀pọ̀lọpọ̀ wa ni ò rí wọn ní ojúkorojú báyìí gẹ́gẹ́ bí èmi kódà mi ò fọ́tò pẹ̀lú Ìyá rí àfìgbà tí wọ́n dé Dubai bẹ́ẹ̀ náà ni bàbá ò gbọ́dọ̀ bínú sọ́mọ bàbá tó wá fẹ́ kí ọmọ ẹ̀ ó pọ̀ so ìdí nìyẹn tí inú mi dùn sí yín Ọlọ́run ní dàrin wa rú o lẹ́yìn náà mo tún dúpẹ́ fún ọ̀kan nínú wa torí pé tàn náà bá wá tí a bá ríbi dúró tó yẹ pé láàrin títì la dúró ó ṣe kí àwọn ọlọ́pàá ìlú ìgẹ́ bí àṣà wọn wọ́n ti fọ́n fáìní báyìí tá à ní lè san ẹni tó fa sábà bíi tí gbogbo afitunra rẹ̀ jọ ń bí òun náà ni ọ̀kan nínú ọmọ Yorùbá in diaspora àtijọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ tipẹ́tipẹ́ ni òun náà ni Madam Bigi tí mi bá dárúkọ ẹ̀ wọ́n lè mọ̀ mọ̀ tí mi bá sọ pé Bigi ẹyẹ tó ń fò lókè gan-an ọmọ ẹ tó ń jẹ́ Bigi òun ni ó fa òun ló fún wa ní ààyè àti àǹfààní láti kójọ ń bí lálẹ́ yìí tó jẹ́ pé lára wa náà ni ara ń tí ọlọ́run bá fún àwa yorùbá nìyẹn wọn ní àyè mọ ìyá rẹ ni ṣùgbọ́n eléyìí ọlọ́run fi hàn wá pé ní òun ṣoore fún wa bó ṣe ṣe fún wa nílé ló tún ṣe fún wa bíbà yìí náà madam bigi àtiwọ àti ọkọ àtọmọ ọlọ́run ní báyìí jẹ́ o ọlọ́run dẹ̀ ní dabiru o iṣẹ́ ìṣe yín kò ní dìbànújẹ́ lágbára ọlọ́ iléeṣẹ́ náà kò ní jóná láéláé àwa tí a torí ẹ̀ jókòó yọ̀ọ́ lòdì sùn olùkọ́ tí ì ṣe ti wọn. ó lọ bí òde ó lọ bí ìkómọ àbí ó lọ bí ìkójáde màmá Rainbow ni ò darí wálé kò ní ṣe ti wa lágbára Ọlọ́run bí ìbá ṣe pé ní àlékún oore lọ́rùn bá fi ṣe fún ìyá wa màmá Rainbow la ilaha illallah la hawla wala quwwata illa billah. mo tún fàṣìkò náà dúpẹ́ fún bàbá wa Sunday Igboho torí pé ní èmi tí mo ń gbọ́ Sunday Igboho ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n lóò ní kí n mọ̀ ní ojúkorojú bóyá náà rí mi rí so ọlọ́run wa ní kó rìn sásìkò tí kò rìn sásìkò tí wọ́n mú wa tán kó wa jọ kò rìn sásìkò tí ọlọ́pàá ń kó wa àsìkò tí à ń ṣe dáadáa ló wà so ọlọ́run jẹ́ kí èmi tiẹ̀ ní oògùn mọ ń gbúrò ẹ̀ ní dáadáa àìní dáa mọ́ ọlọ́run fi ṣàdánwò fún o mo dúpẹ́ fún gbogbo olè o Yorùbá in diaspora ìṣọ̀kan ọmọ ìyá mi Kabiru náà tí ó wà láàrin wa náà a dúpẹ́ fún náà checkmate ọlọ́run bá a dúpẹ́ fún yín ọlọ́run á gbàgbúrà gbà o ká ní ká fún ààrẹ wa ní ààyè pé títí di ọ̀la wọn a máa sọ náà ni èyí tó yẹun ló yẹun èkó okun ọ̀run kò yẹ díẹ̀ ẹ̀rí pọ́n tó wọ́n ká wọ́n ṣò so àdúpẹ́ ẹ ibi tá ibi tí ẹni tó fà lọ́wọ́ ni òmọ́ tó ń kàn lọ́rọ̀ rẹ̀ so àdúpẹ́ fọlọ́run lórí yẹn so a ní gbára wa ní àsìkò lábẹ́ kíka tó máa lọ síbi tó kàn a kàn ní ìbéèrè méjì ẹni tó bá lè dáhùn ẹ̀ yàtọ̀ sáwọn tó tẹ̀lé màmá wa ẹni tó bá tẹ̀lé wọn wá náà máa sọ fún wa afẹ́ni tó lè sọ fún wa yíà wo ni màmá ṣe first film wọn tó kọ́kọ́ ṣe àti kí dẹ̀ ni title film náà kò lè lè kí ló dé ẹ ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ mo máa gọ́gù ẹ má sọ fún wọn ẹ má sọ fún wọn mà. mo ní pé fíìmù wo ni màmá kọ́kọ́ ṣe. ẹ ti mọ̀ wọ́n ti sọ fún yín wọ́n ti sọ fún yín. Thank you ah Adelof, ah ah Adelove báwo ah ah ẹ̀ẹ́ eh, ok a máa fún ẹ ah irọ́ a máa fún bẹ́ẹ̀ àyè máa padà wá sórí ibẹ̀ bọ̀ kí a tó lọ. ebana. ó hmm? orúkọ gúrùpù lòṣùmàrè ẹ mọ̀ pé orúkọ gúrùpù lòṣùmàrè òṣùmàrè means rainbow eré tí mo kọ́kọ́ ṣe nineteen sixty five rabiatu dance drama òun náà ṣe máa ń pè mí ní rabiatu. so màmá ti mama ti mama ti wọ́n ní nineteen sixty five ó ní nǹkan táwọn kọ́kọ́ ṣe pé rabi atu driver ta tansi rabi atu dancing rabi atu dance drama ó ní ẹ so ẹ wá rántí ẹ má bínú so ní eléyìí It's a new day. Nàìjíríà mo ti wá. I dey like ogbó oúnjẹ tó ń ṣe gbogbo ẹbí ti Nàìjíríà ni I dey appreciate effort. Jabiki is the best in Dubai. Gbogbo ẹ̀yin ti Naija àtẹ̀yìn West Indies tẹ́ bá wá sọ́dọ̀ Biggie ẹ̀ wá jẹun bẹ́ẹ̀ this is one of the best um, restaurants in Dubai. Kó wá sí Biggie restaurant, oúnjẹ wọn gbààyè, ó dẹ̀ ta lẹ́nu ìjì mo jí mo jí sí rẹ. wàá ti mọ̀ pé òun fẹ́ wá nàìjíríà ó fẹ́ wá dubai wá ṣe fàájì Big e is the best in, in dubai èmi confam ẹ ni mo dẹ̀ rí bẹ́ẹ̀ o. ìjì mo jí mo jí sí rẹ lónìí kẹ́. bí olóúnjẹ olóúnjẹ táyé ti mọ̀ ní wọn ọ̀la àwọn ọ̀la àjẹkọ́ tó máa mọ̀ mọ̀ mọ̀ mọ̀ because last tàwa sí dubai in january this year náà ibi náà láti jẹun so oúnjẹ wọn dẹ̀ wà okay gan-an. àwọn kan dẹ̀ jó inú ẹbí màá ná jí sí o àwọn kan dẹ̀ sùn o àwọn rí wọn jí mọ́ àwọn kan dẹ̀ jí o. kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ